tó welcome back my people hmm. still on the matter o a tún ti dé báyìí a ti dé kólókó má lè roko àwa mà ti dé kọ́lọ́nà má lè yẹ̀nà adé bí ewé adé àwa láwọn máa wá ẹ̀yìn náà láwọn máa bá níbikíbi tá ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa still on the matter yorùbá nation náà ni o no retreat no surrender you see until we achieve our aim we no go stop until we achieve everything we want Hmm. ìròyìn kan mà ló tún dé o ẹ wá gbọ́ ìròyìn pàjáwìrì burúkú lórí nàìjíríà hmm. ẹ má gbàgbé o nígbà tí mo sọ fún yín tí mo pariwo nígbà yẹn tí mo sọ pé àwọn olóṣèlú nàìjíríà wọ́n ti ń sá lọ o hmm. tí mo sọ fún yín pé àwọn olóṣèlú nàìjíríà wọ́n ti ń fẹsẹ̀ fẹ́ o débi pé wọ́n ti ń jápa o kí làwọn èèyàn sọ fún mi gbà yẹn gbà táwọn èèyàn máa sọ̀rọ̀ wọ́n ní irọ́ ni wọn ò sá lọ níbo ni wọ́n fẹ́ sá lọ ẹlòmíì tiẹ̀ ní à bóyá propaganda ni hmm. báyìí o ó wà propaganda o ọ̀ọ́kò propaganda o ẹ wá gbọ́ lẹ́nu gómìnà àná ni ọ̀gbẹ́ni ayọ̀ fáyọ̀ṣe bàbá ti pariwo. Hmm nǹkan tí ó bọ́ lẹ́nu gọ́vnà ayọ̀ fáyọ̀ṣe lèyí o hmm, ẹ̀yin ènìyàn mi ó ní gbogbo àwọn sẹ́nítọ̀ wọ́n ti ń jápa o tẹ́ ẹ bá dé airport now kò gba èrò mọ́ débi wípé everybody wọ́n ti ṣe kíni wọ́n ti ń di ìgbé àfẹ́wé eré tètè lẹ́sẹ̀ ikọ̀ agége gbogbo wọn ti jáde wọ́n ti dìde láti ṣe kíni láti sá lọ now ṣe wá gbọ́ ṣe rí gbogbo àwọn tó ń dìtẹ̀ gbogbo àwọn tó ń ṣe gbọ́ yìí sọ yìí gbogbo àwọn tó ń jẹni lẹ́sẹ̀ gbogbo àwọn tó ń ṣe ìbàjẹ́ ẹ dákun ẹ bọ́ta báyìí kẹ́ ẹ wá fetí yín gbọ́ àwọn tó jẹ́ wípé wọn mọ nǹkan tó yẹ kó ṣe tó jẹ́ wípé ìjà ìjà Ìgbò ni wọ́n gbé lórí ìjà pé wọ́n fẹ́ gba Èkó ló wà lọ́kàn wọn ìjà pé wọ́n fẹ́ gba Èkó ni wọ́n ń jà ẹ jẹ́ kó yé wọn báyìí o wípé kí wọ́n wá gbọ́ ìròyìn yìí nítorí wípé àwọn sẹ́nítọ̀ àti àwọn gbogbo àwọn ìjọba wọ́n ti ń jápa wọ́n ti ń fẹsẹ̀ fẹ hmm. àti sẹ́nítọ̀ o àti kánsẹ́lọ̀ o àti rẹpisentétìfù o àti àwọn gómìnà gbogbo wọn pátápátá ni wọ́n ti ń fẹsẹ̀ fẹ wọ́n ti ń jápa Ṣèyí Mákindé ni ó pariwo ọ̀rọ̀ yìí ó ní gbogbo àwọn gómìnà yìí pátápátá ó ní gbogbo wọn ni wọ́n ti ń di ìgbé àfẹ́rẹ́ wọ́n ti ń forílé igbó ó wá já wa sí o hmm. ó ní tẹ́ ẹ bá ó ní gbogbo wọn ti kún airport báyìí wípé wọ́n ti ń gbìyànjú láti jápa ìkan nínú àwọn gómìnà yìí ni ó pariwo ló já wa sí ó ní tẹ́ ẹ bá dé airport báyìí airport ò gbèrò mọ́ ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé gbogbo wọn náà lọ́jọ́ máa ń ṣe mítìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé mọ̀ wípé gbogbo wọn náà lọ́jọ́ mọ bó ṣe ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ vietnam ṣèyí mákindé ti fi gbé ta ó ní ẹ wá wéré lẹ́sẹ̀ àwọn gómìnà yìí o àwọn òṣèlú yìí o gbogbo wọn ló ti ń ṣe kí ni wọ́n ti ń sá lọ báyìí ṣe rí n tó jẹ kán mójútó wọn mójútó nígbà tó rí pé protest ti dé tọ́rí pé àwọn ọ̀dọ́ ti bínú tán àti dìde wípé ní tó bá gbà ní ó gbà ìgbà yẹn lọ́sẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé àsìkò tó fáwọn láti sá kúrò nílùú ṣe rí the still the still it's still the same thing tá a ṣe máa ma sọ yorùbá nation tàwa làwa fẹ́ àwa ò fẹ́ nǹkan mìíràn mọ́ sí yorùbá nation náà ni no retreat no surrender yes in as much as possible so far this matter is concerned so far this country dey concerned na yoruba nation we want in as much as it this country dey concerned yoruba nation òmìnira wa la fẹ́ ẹ wo gbogbo wèrè tí wọ́n ṣe ìkókún àwa òmìnira tiwa òun ni a fẹ́ òmìnira tiwa òun ló ṣe kókó nítorí wípé tẹ́bálẹ̀ ò ní gbọ́ àwa náà a ò ní gbà a ti ṣetán láti bá yín ṣe kí ni kúrú ga títí tí tí a fi gba òmìnira wa ẹ̀yin ènìyàn mi ẹ wò níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi ẹ dẹ́kun ẹ àtẹ̀jíṣẹ́ yìí ẹ jẹ́ kó lọ viral let this news go viral let people know that yorùbá nation la fẹ́ òmìnira wa la o àwa ò tọrọ nǹkan mìíràn òmìnira wa òun la béèrè fún so that is why we will still keep shouting a sì máa máa pariwo sí wọn létí ni kí wọ́n lè mọ̀ pé òmìnira wa òun ló ṣe kókó òmìnira wa ló jọ wá lógún so far as this country dey concerned and also ṣẹ́rí gbogbo ìjà tí wọ́n fẹ́ gba èkó tí wọ́n ń jà yẹn tí ìbá ṣe pé bóyá ọ̀pọ̀lọpọ̀ nù wọn ò gbọ́n ṣé ìyẹn ló kàn ṣé ìyẹn ló kàn à ń sọ wípé kọ́ fún wa lómìnira wa kẹ́ ẹ jẹ́ kó ní kálukú pín bàbá ń sọ̀rọ̀ ìjà wọ́n fẹ́ gba èkó kó kún àwa o ṣẹ́rí protest àwọn ọ̀dọ́ ti yarí wọ́n ti bínú wọ́n ti sọ kó yé wọn wípé in as much as possible àwọn àwọn ò ní gbà ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni wọ́n dàbólẹ̀ o. Hmm. débi wípé now àwọn àgbààgbà ilẹ̀ yorùbá kọ̀ọ̀kan wọ́n ń jáde mò ń gbọ́ gbogbo ìtàn sọ kò kan àwa in as much as possible ṣẹ́rí tí wọ́n bá ti fìtìnọ́tì àwọn àwọn lídà yìí dáadáa ẹ máa rí pé ọ̀pọ̀ nínú wọn kò ní choice dàn kó ṣe kí ni kí wọ́n á jẹ́ kí ìlú ìpín gbogbo yìí tí bàbá Tinubu ṣì ń ṣe yìí ẹ wo a ò gbọ́ kankan mọ́ wọ́n ti gé wọn létí lọ a ò gbọ́ kankan mọ́ a rẹ́dì láti pín ẹ jẹ́ kí òmìnira wa dé nítorí pé we are even inspired a ti ń wo ọ̀nà sí òmìnira ilẹ̀ Yorùbá and ṣẹ́rí ọlọ́lá jùlọ olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho Ìgbòho ṣà ikú bàbá èlé mo kí yín dáadáa ẹ̀yin ẹ ṣe gidi tí ẹ là wá lójú wípé ó jẹ́ kí yorùbá ó dá dúró nítorí tí ò bá ṣe bẹ́ẹ̀ ni a ṣì máa wà nínú èè nàìjíríà gòbẹ̀ta ìtàn tó máa ń pa láti kékeré ọmọ nàìjíríà rè ìjọkànjọkàn ọba bẹ̀ta nàìjíríà tó ti wọ́ a ò tiẹ̀ ṣe ìgòbẹ̀ta mọ́ báyìí a ò ṣe ìgòbẹ̀ta mọ́ ẹ wo ẹ̀rọ ẹ jẹ́ kó ní kálukú pẹ̀kọ́ ẹ̀ lọ́kọ́tọ̀tọ̀ ẹ kí ó lọ ẹ jọ̀ọ́ jẹ́ kí àtẹ̀jíṣẹ́ yìí jẹ́ kó lọ káàkiri sí gbogbo ọmọ ilẹ̀ yorùbá gbogbo ọmọ káàárọ̀ òjíire pátá wípé òmìnira yorùbá òun ló ṣe kókó ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé freedom for olóyè chief sunday ìgbòho ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé òmìnira ilẹ̀ yorùbá kò sí nǹkan tó dàbí tó ẹ dákun ẹ subscribe ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbikí tẹ́ bá ti ń gbọ́ mi ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ̀ ẹ gbọ́wọ́lé ẹ share ẹ like moreover ẹ tún follow wa láti lè máa mọ bí ó ṣe ń lọ sí nítorí wípé kí ni àgbẹ̀ ò ní roko títí títí tí kò gbàgbé ilé torí ilé òun làbọ̀ sí ní oko ẹ̀dá tó ẹ̀yin ènìyàn mi a ó máa fẹ̀yìn ṣe ìdágbére until this channel next time we dey use this opportunity to tell you that Yorùbá nation la fẹ́ o no retreat no surrender. We use this opportunity to tell you who's coming back on oh, table.